الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له والصلاة والسلام على رسوله الكريم الذي بلغ الرسالة وأدى الأمانة وجاءنا في سبيل ربي حتى ترك أمته على سنة بيضاء ليلئا آريا لا يزيد عنها إلا هالك قال آله وصحابته ومن تبعه بالإحسان إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم واعلموا أن أصدق الكلام كلام الله وخير الأبي أبي رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وأقدم إليكم تحية إسلامية مباركة ملفوظة في الجنة قائلا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أرجو فولو الحمد لله ọlọ́run ọba èyí tó ṣe yí pé òun náà ló ní ọpẹ́ alákọ̀ọ́kọ́ ní tí à ń dúpẹ́ lé lórí òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní ẹni tó jẹ́ ẹnì kọ̀ọ̀kan wá jẹ́ mùsùlùmí ìyẹn ni nimatul islam ìdẹ̀kùn ìjẹ́ mùsùlùmí èyí tó jẹ́ pé òun náà ló jẹ́ oore tí ó ga jù tí ọlọ́run bá máa ń ṣe fún èèyàn ní orílẹ̀ ayé nítorí pé wọ́n ti jọ́ gbẹ̀ǹdà kìámà kò sí oore kankan tí ó lè wúlò fún èèyàn mọ́ tó bá ti gbẹ̀ǹdà kìámà tó kọjá ní mọ́tò islam ìdẹ̀kùn Islam tọ́lọ́mọ bá ṣe fún yàn láyé téèyàn bá kú onìkan ló kù tí ó wúlò fún yàn téèyàn fi jẹ ẹni àlìjánná àwa dúpẹ́ ìdẹ̀kùn náà tí Ọlọ́run bá ṣe fún wa àwa bẹ̀ lọ́wọ́ bá lórí ìdẹ̀kùn náà kí Ọlọ́run kó má gbà ní ọwọ́ wa àìgbà lọ́wọ́ wa òun náà ni kí Ọlọ́run bá kó pa wá lẹ́nu tó jẹ́ pé a jẹ́ mùsùlùmí sọ kọ́rọ̀ bá kó ní ẹni tó jẹ́ pé a jẹ́ mùsùlùmí. So, kí ọlọ́run bá kọ́lẹ̀ ṣe wa ní ẹni tí a wà àlìjánná pẹ̀lú okùnfà neema náà ìdẹ̀kùn náà ọlọ́run ṣẹlẹ̀ àṣebẹ̀ fún ẹnì wa. lẹ́yìn wá gbà náà a dúpẹ́ pé ọlọ́run bá ó sọ wa ó ṣẹ́ wa kù sí orílẹ̀ ìyẹn náà ní neematul ibùkọ́ ìdẹ̀kùn tí ọlọ́run bá ṣe fún wa lórí pé ó ṣẹ́ wa kù tí àwa náà tún jẹ́ ìkan lára àwọn èèyàn tí ń bẹ lórílẹ̀ ayé tí ń ṣẹ̀mí lónìí adúgbò fọlọ́wọ́n ọba ní orí eléyìí pẹ̀lú títóbi ọlọ́wọ́n ọba àti àánú ẹ̀rú náà ni ó fi ṣẹ́wà kù ṣíṣẹ́kù ọmọ ènìyàn ó máa ń jẹ́ dáadáa fún àwọn èèyàn míì lórílẹ̀ ayé ìṣẹ́kù ọmọ ènìyàn a sì máa jẹ́ aburú fún àwọn èèyàn míì lórílẹ̀ ayé ṣíṣẹ́kù tí ọlọ́wọ́n ọba ṣẹ́wà tí àwọn àdúpẹ́lẹ́ lórí abẹ́lẹ́wọ̀n ọba kí ọlọ́wọ́n ọba jẹ́ kó jẹ́ dáadáa fún wa dáadáa náà tó máa jẹ́ fún wa náà ni pé ká fi di ẹni tó yẹ pé á jẹ kí á jẹ ní àlìjánná àlìjánná wò tó wá ga sí pẹ̀lú ẹ̀ ìyẹn ni pé ìbádá wa yóò lékún ìwé iṣẹ́ rí wa yóò tún kún fún àwọn iṣẹ́ rí sí i bẹ́ẹ̀ àwọn ìwé tó jẹ́ pé iṣẹ́ aburú wa á ti pa àwọn kankan rẹ́ kúrò bẹ̀ pẹ̀lú dáadáa tá a ti ṣe abẹ́lẹ́wọ̀n bá kí ọlọ́run bá ṣe léè fún wa ìṣẹ́kù wa kọ́lọ́n jẹ́ kó sí ní tí a fi wọ àlìjánná mọ́ṣẹ́ ní tí a fi wọ̀ náà ẹ̀rí gẹ́gẹ́ bí tafsir wa tí a ti ń bá bọ̀ súra èyí tí a wà nínú ẹ̀ òun náà ni súratu Shu'ara òun náà ni súra tí a wà níbẹ̀ ìyẹn ni Quran twenty six àti ń bá tafsir náà bọ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìṣesí wa òun náà ni pé tafsir tí a bá ṣe ní àná àwọn àyàtù tí a bá kà níbẹ̀ a ní láti sáré pé kí a tún sáré kà á kí a ní àgbọ́yé rẹ̀ kó ló di pé a wà máa bá tẹ̀síìrì náà lọ síwájú ní àná abẹ̀rẹ̀ láti bí aya sixteen ìkẹrìndínlógún òun náà ni a ti bẹ̀rẹ̀ ọlọ́run bá ń sọ nínú aya náà auzubillahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ọlọ́ni tíyà fìràhùn fàkúlẹ̀ iná rọ́ṣùlù rọ́bì alàmì ọlọ́ni ó pa àwọn méjìlá ṣe ń bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ń pa ànábì ọlọ́wọ́n bá ti ń ṣe Musa ọlọ́wọ́n bá ń pa ní àṣẹ bẹ́ẹ̀ náà ni ọlọ́wọ́n bá tún pa ẹni tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ tí ń ṣe Harun ọlọ́run bá ń pa àwọn méjèèjì ní àṣẹ ọlọ́ni ẹ̀yin méjèèjì o ẹ máa lọ sí ọ̀dọ̀ Fir'aun tí ẹ bá wá lọ́dọ̀ Fir'aun fàkúńlá ọ̀rọ̀ tí ẹ sọ nìyí nígbà tó bá lọ́dọ̀ Fir'aun ẹ̀yin méjèèjì ẹ sọ báyìí pé ìnáà rasulu rabbil alamin àwa tó ń wó níwájú rẹ̀ ni ó rọ firaun a jẹ́ ìránṣẹ́ ẹni tó ṣe wípé òun ló ní gbogbo ẹ̀dá tí ń bẹ pátáyáyá a jẹ́ ìránṣẹ́ rẹ̀. gbólóhùn tí wọ́n tún wá sọ fún firaun ọlọ́run kí wọ́n sọ fún pé àni arúsílmánà bani Isra'il ọlọ́ni kí a sọ fún ìwọ tó jẹ́ Fir'aun ọlọ́ni tí ẹni ká sọ fún ọ ni pé arúsílmánà bani Isra'il àwọn ọmọ Isra'il tá a mọ̀ sí àmì ọlọ́ba tá sí Yakub àwọn ọmọ rẹ̀ àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ pẹ̀lú àwọn náà ń gbé ní ilẹ̀ Mísírọ̀ pẹ̀lú àwọn ìran kíptù tó jẹ́ ìran ti Firaun tí bí wọ́n bẹ fi ìyà jẹ wọ́n tó sọ wọ́n di ẹrú ọlọ́ni kí Musa ó lọ gbà wọ́n lẹ̀ yàtọ̀ sí pé kó kéde fún Firaun pé kí ó tẹ̀lé Ọlọ́run ọba kó ṣe dára fún Firaun yìí pé kó gba tọ Ọlọ́run ọba kó mọ̀ pé ẹ̀ lọ́lọ́run ọba má gbogbo náà máa sin Ọlọ́run ọba Ọlọ́ni kó lọ kó wọn kúrò níbẹ̀ Ọlọ́run ọba fẹ́ kó wọn lọ sí ibòmíì ẹgbẹ́ Ọlọ́run ọba náà ni ọba tí ó mọ tó fẹ́ kó wọn lọ síbẹ̀ tọ́lọ́wọ́ bá ní kó o jù sílẹ̀ absil jù sílẹ̀ ìwọ tó jẹ́ ìwọ Fir'aun ma'ana fílẹ̀ fún àwa tá a wá bọ̀ yìí ni àwa méjèèjì tá a wá bọ̀ yìí Bani Isra'il fi àwọn Bani Isra'il fún wa àwọn Bani Isra'il fi wọ́n sílẹ̀ fún wa kakú wọn jáde. kọ́ọ̀lá aláhùnúrọ̀ bíkà fi na wà ní dáa ṣùgbọ́n láti fi àwọn ìpẹ́ sọ̀rọ̀ ní tiẹ̀ gbólóhùn tí fìràwọ̀n sọ òun náà ní wípé kò nígbàgbọ́ sí nǹkan tí ànábì ọlọ́run bá tá a mọ̀ sí Musa tó mú wá bá alayhis salam àti ètí ọmọ ìyá rẹ̀ àánú tẹ́ mú wá bá kò nígbàgbọ́ sí wọn ó wá ní pé ó wá bẹ̀rẹ̀ sí ṣe ìrègùn fún Musa ipe alam nurabbika fina walida ṣé wọ́n ti gbàgbé ni ìwọ Musa wípé àwa la tọ́jú rẹ nígbà tí wọ́n bí ọtán tó wà lọ́mọ kékeré wàlàbísítà fínà nínú òmòrí kàsí ni lẹ́yìn wá àgbà náà tí wọ́n bí ọtán àìmọye ọdún náà ló tún wá lò lọ́dọ̀ wa nínú ìgbésí ayé rẹ nínú ìsẹ̀mí rẹ àìmọye ọdún ló lò àwọn fún tẹ́písìrì gẹ́gẹ́ bá sàlàyé fún alánà ni pé wọ́n ní thirty years òun náà ni ó fìdí múlẹ̀ jù wípé Musa lò ní abẹ́ Firaun tó bá yẹn jẹ́ ń pé Musa náà ni ọmọ Firaun torí pé onìkan ló fi ilẹ̀ tí ò ní kíyàwó máa jẹ nínú àwọn tí wọ́n jẹ́ àwọn Bani Israel wàfà ń dọ́fà látẹ̀ka lẹ́tì ìfà àlìtì olúwa sọ fún pé má gbàgbé wípé ẹnìkan wà tó jẹ́ pé o tún pa tó fi sákò nù lù ú lẹ́yìn ìgbà tá a ṣe dáadáa fún ọ tán o ti ṣe àìdáa kan ọlọ́pàá kan lára àwọn ìran èmi tí mo ṣe dáadáa fún ọ fa alta fa alataka iṣẹ́ tó o ṣe yẹn o ṣe alẹ́ ti fa alta ẹgbẹ́ pé o ṣe yẹn o ṣe wà á ń ta mínẹ́lì káfíìrì ó ní ìpè bó ti ṣiṣẹ́ yẹn iṣẹ́ tó ṣe yẹn ó ti sọ́ di ẹyẹ tó ṣe pé mílẹ̀ lè ká pìrì ní aláìmoore náà ìkànnì àwọn aláìmoore nìwọ náà wá dá ẹjọ́ bá ṣoore fún pé ó yẹ kó jẹ́ ẹni tí ó jẹ́ ẹni tí ó san orí yẹn ìdánù ò rí pé bóun ti tọ́jú Musa tó jẹ́ wípé òun ṣe dáadáa fún tóbi dàgbàlagbà. Musa yẹ kó jẹ́ pé yóò máa ṣe dáadáa sóhun ni ó yẹ kó máa pọ́nhùn lé ni ó yẹ kó máa ṣe dáadáa sóhun ni ó yẹ bá àwọn òbí wa náà àwọn náà wò pé báwọn ti tọ́jú wa báwọn ti ṣe dáadáa fún wa pé ó yẹ ká máa ṣe dáadáa fún wa ká ṣe dáadáa fáwọn èèyàn tó bá ṣe dáadáa sí wa nǹkan tó dáa ni ṣùgbọ́n Ọlọ́run bá ní a tẹ̀lé wọn tó bá jẹ́ pé ọba débi tọ̀rọ̀ títọ́ lọ́hùn àlè tẹ̀lé nìkankan mọ́ Ọlọ́run nìkan lá máa tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ tí ọ̀rọ̀ àwọn obìnrin bá ti takò ọ̀rọ̀ ti tọ́lọ́wọ́ ọba àlè tẹ̀lé wọn mọ́ tọ́lọ́ nìkan láàmà tẹ̀lé tó gbóhùn ẹgbẹ́ ọlọ́pàá aláṣẹ bí ká ṣe dáadáa sí wọn. sọ ọlẹ́wà gbà náà kọ́ọ̀lù kọ́ọ̀lù fàáìtùwà ìlà ọ̀hún wàhánà mìíràn ń dọ̀ọ́lì ó ní fàáìtùwà nǹkan tó ní mo ṣe yẹn mo ṣe é mistake ni mo fi ṣe idan idifa altuha nígbà tí mo ṣe yẹn mo ṣe wàhánà mi náà dọ̀ọ̀lì nígbà náà mo wà nú àwọn tó ṣe yí pé kò mọ̀ aláìmọ̀kan ni mí nígbà náà bàbá wa ni mi tí ní dáwà ọ̀rọ̀ ọlọ́mọba ò tí ì yé mi dáadáa ẹlẹ́ẹ̀kejì ni pé àṣìṣe òun ni mo gbà ṣe mistake ni òun ni mo ṣe so wọ́n máa lo dọ̀là wọ́n máa lò fún eh, mistake wọ́n á dẹ̀ máa lò fún jáàlù wọ́n á máa lò fún wọ́n á máa lò fún àìmọ̀kan tó fi jẹ́ pé àgbà tí àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ ìyá Yusuf ìgbà tí wọ́n sọ pé bàbá àwọn ó ti nífẹ̀ẹ́ Yusuf jà wọ́n lọ sọ ó ní wọ́n ní Yusuf ahabu ìlà ìlà àbínà minna so òun ni ó jẹ́ kí bàbá wọn fẹ́ràn ju àwọn lọ wọ́n ní inna àbáná làfíìdọ̀lá lẹ́nmubí bàbá wa ó ti wà nú mistake tó ga so bàbá wa ti wà nú gíní o ìwà ìmọ̀ká gíní o wọ́n lọ bí bàbá wa nù ànú torí pé ànábì ọlọ́run ọba ni tó mọ̀nà ni so làfíìdọ̀lá lẹ́nmubí ó wà nú mistake tó jẹ́ pé ṣe gíní o gbogbo ẹ̀ náà mọ̀ pé mistake ni pé wọ́n ń ṣàfihàn pé òun fẹ́ràn ọmọ kan ju ẹnì kejì lọ so kí ọ̀sán pé òun fẹ́ràn ẹ̀yẹ́ lè fẹ́ràn ọmọ àṣùgbọ́n ó fi sínú ẹ̀mí èèyàn ni kí ọ̀sán bóyá fẹ́ràn kan ju ẹnì kejì lọ ṣòwò yóò kó bá àárín àwọn ọmọ mistake náà ni so wàhánà mi náà dọ̀ọ̀lì mo wà náà dẹ́gbẹ́ ìkànnú àwọn dẹ́gbẹ́ ó ṣe mistake ni so òkèèrè kí báyà mo mọ̀ fẹ́ ṣe nǹkan yẹn fàfàrọ̀ tumi ń kún lọ́mọ kí n tún kún nígbà tí wọ́n wá rí pé mo ti ṣe mistake yẹn mo mọ̀ pé ẹ̀yin nìyí ẹ̀ ní fẹ́ fi ìdájọ́ òdodo ẹ̀ ní fẹ́ fi múlẹ̀ ó ní pápá ọ̀tún mi nkùn mo wá sá kúrò lọ́dọ̀ yín lámà kíptùkùn nígbà tí mò ń bẹ̀rù yín nípa wípé ìdájọ́ òdodo ẹ̀ẹ̀ni fẹ́ fi rinlẹ̀ ẹ̀ẹ̀ni fẹ́ rò wípé mo ṣàṣìṣe ni mo fi pa tí ẹ bá lè ṣàṣìṣe pa èèyàn tí ẹ máa ṣe ni pé èèyàn máa sanwó ẹ̀mí ẹ̀ kébí wọn àgbẹ̀bẹ̀ fẹ́ pa èèyàn fẹ́ pa ẹnìyẹn dí ni lẹ́yìn wọ́n gbà náà fàwọn abàlẹ̀ rọ́bì okùnmọ̀ fàwọn abàlẹ̀ rọ́bì okùnmọ̀ lẹ́yìn wọ́n gbà náà ọlọ́run ọba mi ó wá fi ta mí lọ́rẹ okùnmọ̀ ìjánà bí ọlọ́run ọba ọlọ́run fún mi ní ilman ọlọ́run fún mi ní ìmọ̀ ọlọ́run fún mi ní ìjánà bí ọlọ́run ọba ipe bí máa ti máa lọ jésù fáwọn èèyàn dáwà ọlọ́run gbé dáwà lémi lọ́wọ́ kí lọ́ọ́ máa pa àwọn ènìyàn so ọlọ́run bá ti gbé sẹ́lẹ̀ mi lọ́wọ́ ni mo gbọ́dọ̀ àjíṣẹ́ fún ọ ni so àwọn àní máa bẹ̀rẹ̀ bá fẹ́ lọ jíṣẹ́ dáwà fún ẹni tó bá rí kó jẹ́ ipò kọ́lẹ́ kọ́lẹ́ ṣe dáadáa sí wa ọlọ́run bá ló ká lọ ṣe kí ni o ká jíṣẹ́ yẹn fún un. wàjà alani minali morusali ọlọ́run ọba ti wá ṣe mí ní ọ̀kan nínú àwọn ẹni tó ránṣẹ́ tó lè kémi náà jẹ́ ẹni tó wá jẹ́ṣẹ́ fún ìwọ ọ̀pọ̀ àwọn. wàtílkà ní mẹ́tún تمنها علي أن أبت بني إسرائيل وتلك نعمة وتلك نعمة ó ń sọ fún fìrìhàn pé àtìlíkà ní màtún tàmúnú àlàyé ṣé ìdẹ̀kùn ìkan tó ṣe yẹn ṣé ìyẹn ló wá máa jẹ́ ìdẹ̀kùn tó wá máa wá máa ṣe ìrègùn ó máa fi ìdẹ̀kùn yẹn ó máa fi ṣe ìrègùn lé lórí lẹ́gbẹ́ ó máa wò wípé ẹ ó ti tọ́jú ìkan lára àwọn Israelite tó gbójú tọ́jú ìkan lára àwọn Bani Israel ó wá wò wípé an abadita nítorí pé wá tọ́jú wọn yẹn ó wá wò wípé nǹkan tó wà máa ṣe ni pé an abadita Bani Israel gbogbo àwọn ọmọ Ipe dáadáa tó ṣe fún mi àti àìdáa tó ń ṣe fún àwọn Bani Israel kò ṣe déédéé ara wọn so kò ṣe kí ni o kò ṣe déédéé ara wọn so látara bẹ́ẹ̀ wọ́n ní kọ́ọ́lá fìrà áhùn wàmọ́ rọ̀bùlà álámì. fìlàwọ̀ wá padà sẹ́yìn lẹ́yìn ìgbà tí Musa ti ṣàlàyé fún wípé òun ò kì í ṣe aláìmoore èèyàn ǹjẹ́ òun torí ẹ̀ wá wọn abẹ́ náà ni pé ọlọ́run ọba gbé iṣẹ́ lóun lọ́wọ́ ni láti jẹ́ pé kí òun wá ṣe kí ni òun kó òun wá jíṣẹ́ fún ọ ó yẹ kí sábà yìí fún náà pé o ṣe dáadáa sí mi tòótọ́ ṣùgbọ́n wàá jẹ́ pé o ṣe dáadáa sí mi ọlọ́run á kí wọ́n gba àǹbàní ìsìráìlà lẹ̀ kó wá jẹ́ pé èèyàn dára tó wá gbé fún mi ní òfin wa máa lo gbogbo àǹbàní ìsìráìlà bí kí ni o bí ẹrú kò bá láwọn mú náà so lọ́gàrà bẹ́ẹ̀ so pìlọ́nù wọn fẹ́ béèrè nípa wa ni wà mọ́ Rabbul Alamin ó ní ta lẹni tí ń ṣe Rabbul Alamin àṣàlàyé lè fún wa nípa mọ́ tí fi ọdún gẹ́gẹ́ bá wọn fà ti ṣàlàyé lánàá ìgbé ta ni ẹni tí wọ́n ń pè ní ọlọ́run ọba tó jẹ́ pé òun ló ní gbogbo ẹ̀dá pátá yẹn kọ́ọ̀lá rọ́bù samawati wal ardi wà má bẹ́ẹ̀ náà wù wá ọwọ́ ni ẹni tí ń jẹ́ Rabbul alamin òun náà ni Rabbus samawat ẹni tó ní gbogbo sẹ́mọ̀tà àwọn olókè yìí wàlà árùndì òun náà ló tún ní ilẹ̀ ẹlẹ̀ wà máa bẹ ìná ọmọ àti nǹkan tí ń bẹ láàrin méjèèjì nǹkan tó ń mọ òkè tí ẹ̀yin bá jẹ́ ẹni tó jẹ́ wípé múùkì ni ẹni tó jẹ́ pé ó ṣe tán láti màmá dájú nípa ọlọ́run yìí so ẹ rí i pé tẹ bá ṣe tán láti màmá dájú tẹ́yìn náà dẹ̀ wò sánmà tẹ́ ẹ wò òkè tẹ́ ẹ wò lẹ́lẹ̀ tẹ́ ẹ wò bó ti ń bẹ láàrin ẹ mọ̀ pé ẹni ẹ kàn claim pọ́ùn òun ni wọ́n bí kò sí pọ́lọ́ nìkan sọ pọ́ùn ni wọ́n. kọ́ lálẹ́mọ̀nà àwùláwù àlà ọ̀hún kọ́ lálẹ́mọ̀nà àwùláwù nígbà tí. Musa sọ ilé ìtàn Fìrọ́ọ̀nù wọn fẹ́ fi Musa ṣe yẹ̀yẹ́ ó wá sọ fún àwọn tí wọ́n jọ ń gbọ́rọ̀ wọn àwọn tí wọ́n jẹ́ àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ àwọn èèyàn tí wọ́n wà ní ààfin ọlá rẹ̀ níjọ́ náà ó ní allah testament own ẹ̀ wá tí wọ́n gbọ́n tó lè tó mú dédé tó ń sọ báyìí sẹ́yìn náà gbọ́n tí ń sọ ni ṣé ẹ̀tẹ̀dí sí eléyìí ni kẹ́gbọ́n nínú wí tiẹ̀ ó bẹ̀ pé wọ́n ń tẹ́ tí wọ́n ń gbọ́n tí ń wí ṣùgbọ́n ó bẹ́ fi ọ̀rọ̀ yẹn ṣe arẹ́wà ó fẹ́ fi ṣe àwàdà wa ni ké ẹ̀wà tó ń bọ́ délé tó ń wí tiẹ̀ ni èmi tí mo ti jẹ́ ọlọ́run ọba yín ọmọ tó ní ẹ̀sọ́ ọlọ́run ọba yín mà ọmọ tó ní ẹ̀mí ti lọ́lọ́run ọba míì so ala tẹ̀sítẹ̀mí òun so ṣùgbọ́n ànábì Musa ọ̀lẹ́gbẹ́ dáwà ọlọ́run ọba gbélé lọ́wọ́ kò dákẹ́ dáwà rẹ̀ kọ́ lọ́rọ̀ bùkún wà rọ́bù àbá ìkọ́mọ́lá àwọlé olùkọ́ lọ́rọ̀ bùkún rọ́bù àlámì tí wọ́n sọ fún yìí òun ni rọ́bùkún òun ni ọlọ́run ọba yín wọ̀rọ́bù àbà ikùn òun ni ọlọ́run ọba gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ tó ní jẹ́ pé wọ́n àwọn náà bí sílẹ̀ gbogbo àwọn bàbá bàbá bàbá ló ti lọ síwájú àwàlí ìtẹ́jẹ́ ni àkọ́kọ́ ọlọ́run ọba náà ló ní gbogbo wọn kò sẹ́ni ọ̀gá ló lè claim pé òun ni wọ́n ọlọ́run ló lè claim pé òun ni wọ́n. lẹ́yìn ìgbà tó sọ so fìlànà wa sọ báyìí pé. kọ́lá iná rọ̀ṣúlá kù mú lẹ́dí orúṣìlá ilẹ̀ ikú làmájẹ́nà. kọ́lá iná rọ̀ṣúlá kù mú lẹ́dí orúṣìlá ilẹ̀ ikú làmájẹ́nà. ó ní iná rọ̀ṣúlá kù lẹ́dí orúṣìlá ilẹ̀ ikú. ẹ̀ẹ́rí òjíṣẹ́ yín kò gbé lójijì ara rẹ̀ ó ní kò jọ pé yẹn tí wọ́n sóhun òjíṣẹ́ yín èyí tó ṣe wípé wọ́n rán sí yín yo lámẹ̀jínú wọn nǹkan àlìjẹ̀nu ti fọwọ́ bá a kò mọ ohun ń sọ mọ́ kò ní láàká ìmọ̀ ẹ̀yin èyí tí ń sọ báyìí nísìnyí so àsọfún aláǹlànà yìí pé bí àwọn tó bá jẹ́ kí wọ́n bá fẹ́ gba tọ́lọ́wọ́n bá so wọn ò fẹ́ bú ẹni bá jẹ́ olùpèpè lójú àtọ́lọ́wọ́n bá so ṣùgbọ́n ẹni bá jẹ́ olùpèpè lójú àtọ́lọ́wọ́n bá òun ò ní padà bú wọn padà yóò máa bá dáwà rẹ̀ lọ nínú àlàyé lára Musa nísìnyí ó ní qala rabbul mashriqi wal maghribi wa ma baynahuma in kuntum ta'qilun ó tó wá sàlàyé rabbul alamin síwájú ó ní rabbul mashriqi wal maghribi wa ma ọlọ́run tí mò ń sọ fún ọ yìí rabbul tí mò ń sọ fún ọ òun lẹni tó ṣe wípé òun ló ní al ibi tí òòrùn ti ń yọ wàlì magrib àti ibi tí òòrùn ti ń wọ̀ wà má bẹ́yẹ náà wù mọ́ àti ti bẹ láàrin méjèèjì olódi gbogbo ẹ̀ nǹkan tó ń ta kìlú tó bá yẹ pé làákà ìtọ́lọ́wọ́ bá fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ń kálẹ̀ yìí tẹ́ ẹ bá lè ṣe làákà ìsìn nǹkan tí mò ń sọ yìí sọ ẹ rí i pé ọlọ́wọ́ bá ló ṣe kí ni o òun ló lè òun ló di gbogbo nǹkan tí mò ń sọ yìí náà. قال لئن اتخذت إلها غيري láàjìálánàkà mìíràn màsídóní. lẹ́yìn wá ìgbà náà lẹ́yìn ìgbà tó ti fi àìdá kan ṣàṣọfà pé súrà táǹkà yìí ó ń kọ́ àwọn duhat àwọn tó ń pèpè sójú ọ̀tọ̀ lọ́wọ́ ọba àwọn tó ń invite ẹ̀ sójú ọ̀tọ̀ lọ́wọ́ ọba ó ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni lẹ́yìn ìgbà tó di pé òun fi àìdá kan ó rí pé àìdá yẹn kò kà sí tó ń lọ́rọ̀ lọ ó tún àwọn òpé kí ni kóhùn tún ṣe fún un ni pé ó lọ fóun lágbára jù lọ sọ àwọn tó bá lágbára jù yẹn lọ ní tí ó tẹnu tí wọ́n jáde ní oníkọ́ọ́lá ara yín ni takasita ìlà ẹnìkan ìrì ó ní mẹ́jẹ̀ ntọ́ tó báyìí lọ sọ pé ọlọ́run ọba kan wà tó fẹ́ lọ pè lọ́lọ́run yàtọ̀ sí èmi péré áúnà làjẹ́ alánàkà mìíràn masjúù ní ó ní ìdí máa sọ ọ́ dì ní pé màá jẹ́ kí wọn náà jẹ́ ọ̀kan nínú àwọn tá a ti jù sínú ẹ̀wọ̀n nínú àwọn tá a ti tì mọ́lé ìwọ tó jẹ́ Musa màá jẹ́ kó jẹ́ ìkan ara wọn so ó rò pé tó o bá tún dẹ́rù ba Musa ìdẹ́rùbà tán bá dẹ́rùbà Musa yẹn ó tó pé ah Musa ó rí pé ah jọ́dọ̀ ọlọ́mọ tì mí wọ́n lé o ìyá fi dáwà yẹn ìyá ní símọ́ni sọ̀rọ̀ náà gbọ́dọ̀ fi dáwà lẹ̀ sọ̀rọ̀ yẹn kí wọ́n gbàdá bá ń ṣe dáwà lọ́wọ́lọ́wọ́ ẹlòmí olówó ọ̀pá ọ ni ẹlòmí olówó fi aburú kan ni sòsì wọ́n sọ gbà yìí pé kò lè fa aburú kankan kàn ọ́ tọ́lọ́ bá wa ti mọ̀ pé aburú yẹn ó máa ṣẹlẹ̀ sí ọ ìyíṣínà ọlọ́run bá ló máa fi ṣẹlẹ̀ sí ọ ìyọ̀ǹda ọlọ́run ó fi ṣẹlẹ̀ sí ọ ṣùgbọ́n tọ́lọ́ máa ń jẹ́ pé kò fẹ́ kí kò ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ láíláí sọlọ́ba wa àwọn aláwọ̀ jì tó kàbí ṣe ìhìn mọ́bí ọjí ìtúkàbí ṣe ìmùbíyìn ṣé ìwọ pírẹ́hùn ṣé kí n fún ẹ ní nǹkan kan bẹ́ẹ̀ tó tún fojú hàn tó fi mọ̀ wípé àwọn eléyìí ìrànṣẹ́ ọlọ́mìnira alami ni wá ṣé kí n tún fún ọ ní nǹkan kan tó fojú hàn tí ó fi lè yé ọ dáadáa wà ní kọ́. àfa ti bì í nǹkan tàmínà sọ̀ọ́dẹ́kì. ó ní kọ́ láfa ti bì í nǹkan tàmínà sọ̀ọ́dẹ́kì. so òfin ọ̀nà wa ni ókè ọ̀dà ìtò onílọ́wọ́ yẹn mo wá kárí nkún tamina sọ̀dìkì tó wá pé ọba jẹ́ ọ̀kan nínú àwọn tó jẹ́ pé ìmọ̀ sòdodo àmà ní ìsìn ọ̀yà mo wá kárí kárí kan tó mo kárí kárí kan tó ń sọ. fàlùkọ́ sọ òfà ìdá ìyàtọ̀ ọ̀bánu mú bí. fàlùkọ́ sọ òfà ìdá ìyàtọ̀ ọ̀bánu mú bí. nígbà tí ó musa mú nǹkan ìwá ìtí Musa wá ṣe náà ni pé Musa ju ọ̀pá rẹ̀ sílẹ̀ nítorí wípé Ọlọ́run ti fún Musa ní ọ̀pá bí Musa ti wá ń ju ọ̀pá rẹ̀ sílẹ̀ fáyìlà ìyàsọ̀ òbánu mòbí lójú ẹsẹ̀ ìlà àlùfùjà ìyà lójú ẹsẹ̀ tó ń jùlẹ̀ báyìí bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ni kó máa di ejò ìrẹ́pẹ́ mòbí tẹ́fẹ́ àwọn náà ejò lélẹ́yìí báyìí àwọn fúdẹ́sìn wọn ni Ọlọ́run ni Ọlọ́run pejò yẹn ó ní pé kàánà jáánù ó dà gẹ́gẹ́ bí ibi àlùjọ̀nù pé eléjò yẹn yóò kéré yóò tún tóbi yóò kéré yóò tún tóbi yóò kéré yóò tún tóbi so tóbi ń dẹ́rù bà Fir'aun náà. ونزع يده فإذا هي بيضاء للناظرين ونزع يده lẹ́yìn ìgbà náà ó tún wá mú ọwọ́ ó tún wá yọ jáde فإذا هي بيضاء ọlọ́ni pé kí ọwọ́ yẹn ó di funfun gbòòrò gbogbo ẹ̀ wá di funfun lè ná rèrè gbogbo àwọn tí wọ́n wò ó wọ́n rí pé funfun ló wà níbẹ̀ ọlọ́run fi ṣẹlẹ̀ ọlọ́run fi ilé ìdẹ́rùbà omi dẹ́rùbà fẹ̀rẹ̀ ọ̀hún náà. qala lil mala'i hawlahu inna hadha la sahirun alim. qala lil mala'i hawlahu lẹ́yìn wá gbà náà tó wá rí lẹ́yìn tán òun náà ni pìlánù wa sọ fún àwọn jàmáà tí wọ́n ń rẹ̀ ah ó ní inna lasairun alim ah, ó ní ẹni tó ti wá bá yín tẹ́ ń wò yìí o kò sí èméjì ń bẹ́ o lasairun alim onídán ni ó wá mọ idán dáadáa gbogbo idán tó fi lẹ́lẹ́ yìí eléyìí ní agbára so wá rí pé idán tó idán tó ń rí yìí o ó ní pé ẹni tó ṣe ẹni tó jẹ́ pé ẹni tó mọ idán dáadáa ni ó pe ànábìyàn ọlọ́run bàtà mọ̀ sí i. Musa ó pè ní sá irun so onídán àlíìmù tó pé ó mọ idán dáadáa so àwọn èèyàn àwọn ànábì ọlọ́run ọba ó ti wà nínú sísí ibi tá a dé ní àná nìyẹn so a máa bẹ̀rẹ̀ ní aya thirty five ní òní ó ti wà nínú sísí gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run tó jẹ́ wípé àwọn èèyàn ó pè wọ́n ebi yẹn tí ò àwọn èèyàn ó pè ní onídán so ó wà nínú àwọn orúkọ tó máa ń pe àwọn ànábì ọlọ́run orúkọ tó kọ́ mọ́ àwọn nǹkan mẹ́ta ló kọ́ mọ́ tí wọ́n lè má pe àwọn ànábì ọlọ́run alákọ̀ọ́kọ́ ń bẹ wọn náà ní kí wọ́n sọ pé wọ́n ní mọ̀jùnún wọ́n pè wọ́n ní wèrè ẹlẹ́ẹ̀kejì náà ní pé wọ́n pè wọ́n ní sáírùn kí wọ́n pè wọ́n ní onídán ẹlẹ́ẹ̀kẹta ní kí wọ́n pè wọ́n ní sáírùn kọrinkọrin so sọlá ọba wa ni pé ìdọ́jọ́ pé wá kọ́mọ̀n jù tí wọ́n sábà máa ń pè àwọn èméjì ni ètò kọ́mọ̀n náà ni pé kí wọ́n pè wọ́n ní wèrè àti kíni o àti onídán òṣìṣẹ́ ọlọ́run ọba ni àwọn ẹni tó wá fi tiẹ̀ lékún sí pé wọ́n ń pè ní kíni o ṣááìr kọrinkọrin nítorí pé lásìkò òjíṣẹ́ ọlọ́run ọba lásìkò òjíṣẹ́ ọlọ́run ọba kùránì fẹ́ dàbí ìgbà tó jẹ́ pé àwọn èèyàn ń kọrin torí pé àwọn lẹ́tà kan náà tó ṣe kíni o tó máa ń parí Qur'an tọ́jú àbíkú náà ní ṣááìr ọlọ́run bá sọ nínú suwatu zariyat ọlọ́run bá ní kàdálíkà má àta lẹ́dínà ní kọ́bìlì ẹ̀mí rasulin ilà kọlu sáìrún àwùmọ̀jìnà ọlọ́run kò sí ànábì kan tààrà wá báwọn ènìyàn kó wá jíṣẹ́ fún àwọn ènìyàn kò sí ànábì kan tààrà wá báwọn ènìyàn. wa jẹ jẹ́ fún àwọn ènìyàn tó bá ní iṣẹ́ fún wọn àwọn ti ṣáájú àbíkáwọn èèyàn ó pè ní o sáà irò àbíkáwọn èèyàn ó pè ní àbíkáwọn èèyàn ó pè ní onídán àbíkáwọn èèyàn ó pè ní o majnun àbíkáwọn so odidi nǹkan lẹ́pẹ́ àwọn èèyàn máa sábà pe àwọn tí wọ́n jẹ́ àwọn tó bá ń pèpè lọ sójú ọ̀nà tìtọ́ bá so àwọn tó bá jẹ́ sójú ọ̀nà ti tọ́lọ́run ọba àwọn tá a bá jẹ́ àwọn tó ń pe àwọn ènìyàn sójú ọ̀nà ti tọ́lọ́run ọba a gbọ́dọ̀ jẹ́ ẹnì tó jẹ́ wípé a máa jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n mọ̀ pé wà lóríṣiríṣi orúkọ òrìṣà pé nínú Islam lọ́lọ́ nínú àgbáyé lónìí tọ́lọ́dà àwọn mùsùlùmí wọ́n mọ̀ pé ní fanatics wọ́n ní àwọn dẹ́sìn wọn lé oríṣiríṣi orúkọ ni wọ́n mọ̀ pé àwọn mùsùlùmí wọ́n pè wọ́n ní terrorist so oríṣiríṣi ìgbà tó wọ́n pè wọ́n ẹ̀rọ tó wọ́n ti nínú gbọ̀dá wọn ti lọ́kàn wọn ní terrorist ni kò bá jẹ́ lórí sùúrù kò bá jẹ́ lórí kan so oríṣiríṣi ó kọ tí ó dá olùdíje kan tẹ́ pé ó kọ́ máa tẹ́ pé wọ́n ó máa pe ẹni tó bá ti jẹ́ duhat so ẹni bá ti wá jẹ́ duhat kò wá ní kà sí kò gbọ́dọ̀ máa kà ó kọ́ yẹn sí pé wọ́n ń pè lóko tí ó dá yà lórí kan tí wọ́n pè mí lóko tí ó dá so wọ́n lè gbẹ́lẹ́ àwọn lè ní ẹ̀rí báyìí wọ́n lè ní eégún nù wọ́n lè ní kíní kan so gba orúkọ tí ó dá òun ni wọ́n máa pe àwọn èèyàn so orúkọ tí ó dá ni wọ́n ń pè ẹ kò ní pé wọ́n fẹ̀sìn Ọlọ́run balẹ̀ àwọn tẹ́jà àwọn ànábì ọlọ́run bá wọn fẹ̀sẹ̀ ọlọ́run bá rẹ̀ láti ara rẹ̀ so yóò tún fara dà náà ni ara sọ́gùn nìyẹn ara dáwà lórí dáwà tẹ́yẹ̀ ń ṣe fún àwọn èèyàn so ọlọ́mọṣẹ́ àwọn afẹ́ni kọ̀ọ̀kan náà ní sùúrù láti ṣe dáwà so àwọn àbẹ̀ tẹ̀sí ìtòní níbi àyà thirty five kí ọlọ́ba kó sọ́dọ̀ ọ̀hún wa. أعوذ بالله من يريد أن يخرجكم من أرضكم بسهره فماذا تأمرون قالوا أرجئ وأخاه وابعث في المدائن حاشرين يأتوك بكل سحار عليم فجمع السارة لميقات يوم معلوم وقيل للناس هل أنتم مجتمعون لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبين ọlọ́ọ̀bá ó ń ṣe àlàyé fún wa nínú tẹ̀síìrì wa ní òní ọlọ́run bá ń ṣe àlàyé fún wa ní àyà ètò jẹ́ thirty nípa alhiwar bẹ́yìnà Musa wa Fir'aun ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ láàrin ànábì ọlọ́run ọba tí a mọ̀ sí Musa àti ẹni tó jẹ́ ọ̀tá fún ẹ̀sìn ọlọ́run ọba tí a mọ̀ sí pẹ̀lú àrùn àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ láàrin wọn òun náà ni ọlọ́run ọba ń ṣe àlàyé fún wa ọ̀rọ̀ tí wọ́n ń jẹ́ ìlẹ́nu pẹ̀lú àrùn òun náà ni adé lánàá ó ń sọ fún àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń bẹ ní ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ rẹ̀ ó wá ń pe Musa ní onídán èyí tó jẹ́ wípé ó mọ̀ nípa idán dáadáa lẹ́yìn wá gbà náà ó wá fẹ́ tí wọ́n fẹ́ báwọn èèyàn rẹ̀ ó fẹ́ bá wọn sọ̀rọ̀ nítorí pé fìlà áhùn ẹni tó gbọ́n púpọ̀ ni ó fẹ́ lo ọgbọ́n fáwọn èèyàn rẹ̀ kí wọ́n bá tẹ̀lé Musa kó lè bàa jẹ́ pé òun tí wọ́n ń pè ní Ọlọ́run òun náà ni wọ́n tún máa padà máa pè ní ọlọ́run lọ torí pé tẹ́ẹ̀ bá wọ pèrè áwọn èèyàn lórí pé èèyàn tó burú ni nígbà tó ń ṣèlérí fún Musa pé á tì ọmọlé ni so àwọn èèyàn rẹ̀ náà kọ̀ọ̀kan tí ìfẹ́ sọ fún wa pé wọ́n fìyà jẹ àwọn ọkọ̀ fẹ́ fìlà káyọ̀ wọn náà pé bóyá òun lè rí wọn mú kó wọn sọ̀rọ̀ tó dùn ọ wá ní ẹ̀yẹ́ máa wo Musa yùrídù ayùkúríjàkùn mínà àrùdìkùn òbèsè eré ó ní musa yìí o in tó torí ẹ̀ wá ni wípé yùrídù ayùkúríjàkùn mínà àrùdìkùn òbèsè eré èròǹgbà rẹ̀ ni wípé ó fẹ́ wá lé gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kíntù ó fẹ́ lé yín jáde kúrò ní ilẹ̀ mísírà tẹ wà yìí pẹ̀lú dán rẹ̀ lọ́gbà àwọn apá àwọn ní tí Musa ju ejò yẹn sílẹ̀ àwọn fúntẹ̀síẹ̀ wọ́n ní àwọn yẹn bẹ̀rẹ̀ sí sá káàkiri gbàdúgbò yọ ọwọ́ rẹ̀ náà fẹ́ràn náà náà bẹ̀rẹ̀ sí sá káàkiri nígbà tí wọ́n fi ju ejò yẹn sílẹ̀ so ọlọ́wà ń sọ pé ẹ̀rí Musa ìgbà tí Musa mú ejò ńlẹ̀ tó mú ọwọ́ padà ó ní yuridu ayukhrijakum min ardikum bisiri ẹ mọ̀ pé òjò tó gbé wáyé ní ìsìn báyìí tó bá ìjúlẹ̀ sáàrin ìlú gbogbo ẹ̀ ní wọ́n máa sá lọ káàkiri tó bá yàrá jìnnì pé ìnira bá ń ṣẹlẹ̀ nínú ìlú àyẹ̀wá rí pé ọkàn balẹ̀ mọ́ ní tí ó padà ṣẹlẹ̀ náà ní pé gbogbo àwọn ará núùlù wọ́n ṣe kí ni wọ́n sákó núùlù báyọ̀ sí ọ̀kan balẹ̀ núùlù tí ó wà ní sílámù náà mọ́ núùlù so ẹ̀rí pé ejò lójú ẹ̀yin náà gbogbo ilé dẹ́rù bà dẹ́rù bèmí gan tí mo jẹ́ kíní kan so igbógbà igbógbà lérò ni pé ayù kùrìjàkùn mínà àrùdínkùn bìsí rèé ìjọ tó mú wáyìí ó bẹ́ẹ̀ fi lé gbogbo ẹ̀yìn èèyàn tẹ jẹ́ kíntù kó wáyé pé àwọn fámìlì ti àwọn aràn ti ẹnìkan ní ma wà nílẹ̀ kíni o ní ma wà nílẹ̀ mi sọ̀rọ̀ so ayò kúrò jákun bèsè rè so ó kọ́ bá wa sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ní fama tààmùrù ọ̀wà ni kí ni ìmọ̀ràn tẹ́ ẹ fẹ́ mú wá kí lẹ fẹ́ ká ọba fẹ́ gbàmọ̀ràn so ó gbé kí ni àwọn nǹkan tẹ́ ẹ fẹ́ gbẹ́kẹ́ kí lẹ rò pé a lè ṣe lórí ọ̀rọ̀ Musa yìí so ẹ lọ́kọ́ fi ọ̀rọ̀ tútù orí kí ni ó fi tọ̀ wọ́n tẹ́bí àwọn náà wà òkè làákàyè tí wọ́n náà wà lọ yí pé nǹkan tí Fìlọ́ọ̀nù sọ yìí náà ó fẹ́ rí bẹ́ẹ̀ náà so lọ́dọ̀ abẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí àwọn náà wàá sọ ọlọ́ba bẹ́ẹ̀ sàlàyé fún wa nínú àyà tó tẹ̀lé náà. kọlu arújì wà hàn wà bọ̀ fi mada ìní àṣírí. ọ̀tọ́ wọn sọ olóòlì kọlu arújì wà kọ ìwà pẹ́rẹ́wọ́ náà nítorí wọn àṣẹ ni pé arújẹ dọ̀bí ìdòwà bẹ́ẹ̀ tí fún ní sunkún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó jẹ́ mi àròjí ìyìn bẹ́ẹ̀ nínú kìráàtì ó jẹ́ pé àǹkà ló jẹ́ rìwáyàtò absin òun náà ló fi jẹ́ kó jẹ́ àròjì àáwù yẹn wọ́n ní kí wọ́n fún ní sunkún sọ yẹ kó jẹ́ àáwù tí ó wà ní ìṣùbáwù ní tá a máa fagùn pé àròjí ìyìn ẹ̀ka fagùn ni ṣùgbọ́n nínú kìrá tó pé àròjá yúríjì ògangan ní fíìlì sọ àròjì òní amúrú rẹ̀ so dọ̀míìmù yẹn ni àrùjí ìyìn níbi dìlé Musa nínú kìlá mi wọn lè gbọ́dọ̀ pé ní àrùjí ìyìn e. ṣùgbọ́n nínú kìlá àti afsi tó wà ní wọ́n ti bá a ṣe síbẹ̀ tí òfin ní dààmú wọn náà ni pé kí ni àwọ̀ tí òfin ní jẹ́ dààmú wọn bá ní pé àwọ̀ yẹn yóò gba sùnkún dọ̀míìmù náà ló sì túmọ̀ sí dọ̀míìmù náà ló sì wà bẹ́ẹ̀ dọ̀míìmù nẹ́sìmì náà ló sì ń jẹ́ wọn náà ni àrùjí ìyìn dìlé Musa wọ́n ti jẹ́ ó lọ mọ́jì ọmọ ẹ lọ káàkiri inú ìlú sì sọ pé kó sì dùn ná fáwọn àsìkò díẹ̀ mọ́jì ó ti lọ máa ṣe dáwà káàkiri inú ìlú o lọ́wọ́ ọjọ́ wọ́n ṣe ni pé sì dùn pé kó sì dùn ibi afẹ́ tẹ́sítì kí o ìdán tó gbé wá wa àkọ́ òun àti ọmọ ìyá rẹ̀ kí ni àrùn àwọn méjèèjì sì dáwọn dúró náà pé ẹ má ti máa ṣe dáwà tẹ gbé wá yìí o jọ ọkọ sọ fún wọn lẹ́yìn náà wàdà ádùfíìmọ̀dà ìnẹ̀ àṣírí lẹ́yìn wá gbà náà wàdà àṣírí náà wá send wá gbé dìde àwọn àṣírí náà tí wọ́n ní àṣàrà ni pé àwọn tí ó kó àwọn èèyàn jọ àwọn tí wọ́n jẹ́ àwọn ọlọ́pàá tí ọba máa ń lò àwọn tí wọ́n máa ń jẹ́ àwọn tí ọba máa ń ránṣẹ́ káàkiri wọ́n ní wọ́n á sẹ́ndì àwọn tí ó lọ máa kó àwọn ènìyàn jọ mọ́tìjì kí musa lọ máa kó àwọn èèyàn jọ kọ́ lọ máa ṣe wáàsí fún wa so gbogbo ọgbọ́n òun náà ni fìdáwọ́n náà ń dá láti jẹ́ pé kí àwọn èèyàn ó lè máa gbà yí pé òun nìkan ni ọlọ́run ó wá àwọn ọgbọ́n òun lòun lè dá tóun fi lè jẹ́ pé iṣẹ́ ẹ̀tọ́ ọba òun ó fi bàjẹ́ ìgbà tó wá jẹ́ fún ọba pé kí dáwà òun lọ sókè gbogbo báwọn náà ti máa wá àwọn oríṣiríṣi ọgbọ́n nìyẹn wọ́n wá ní pé wabas fil madaini àṣírí gbẹ́dìde àwọn tí ó lọ máa kó àwọn ènìyàn jọ fil madain madina tó jáwé ní madain àwọn ìlú tó pé wọ́n wà ní abẹ́ fẹ̀hán àwọn ìlú oríṣiríṣiríṣi tí wọ́n wà ní under fẹ̀hán kó wọ́n máa jẹ́ pé wọ́n lọ máa kó àwọn èèyàn jọ ń bẹ̀ wọ́n máa báwọn èèyàn sọ̀rọ̀ níbẹ̀ so ọ̀rọ̀ onífẹ́ lọ máa báwọn èèyàn sọ. So, òun náà ní wípé ọ̀tí wọ́n lọ máa báwọn èèyàn sọ òun náà ní pé gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìlú yìí o fìlànà ní pé káwọn wá sọ fún yín wípé ẹni tó bá mọ idán dáadáa nínú yín òun nídìí ẹ̀ so àwọn aráàlú yẹn wà wá gbogbo àwọn tó mọ idán nínú ìlú wọn wọn ò kójọ fún ẹni yẹn so ẹni yẹn wà kó wọn sọ́dọ̀ fìlànà so torí pé fìlànà ó fẹ́ kó jẹ́ pé kí àwọn onídán yẹn kí wọ́n borí gbogbo idán tí idán tí Musa mú wá tó tó ń pè nídán ó fẹ́ kó jẹ́ pé wọ́n borí ọ̀pá tí Musa mú wá yẹn ọ̀wá ìjọba tí wàá kó gbogbo wọn jọ ìtàn wá ṣe ni pé. yàtúkà bí kò lè sàárín àlíyìn. yàtúkà bí kò lè sàárín àlíyìn ó ní àwọn tí wọ́n jẹ́ gbogbo àwọn ìlú yìí àwọn tó ń gbẹ́nu ìlú yìí kí wọ́n wá mú wá bá ọ bìkúlì sàhárín àlè tó ní ìgbé irú ìlú kan tábà wà lábẹ́ fìràhàn gbogbo wọn kó ra jọ wọn kó gbogbo àwọn onídán wọn jọ wọn wá wò wípé eléyìí ni eléyìí ló mọ dájú láàrin àwọn so ó pe Musa ní sá ìrọ́n àlè ọ̀rẹ́ onídán bẹ́ẹ̀ pé ó mọ idán dáadáa ṣùgbọ́n nígbà tí àwọn tí wọ́n fẹ́ sọ̀rọ̀ tí wọ́n tán ni pé ẹni tó ní pé kó mú jáde láàrin wọn yóò jẹ́ saharin so ismail mubalaga ìjọ tí ẹ gbọ́dọ̀ lágbára ju ti Musa lọ oyè kí wọ́n lè borí Musa so ọmọ wọn lè bí kúlì saharin alim ṣé Musa jẹ́ saharin ní alim ni tẹ́wọ́n lè rí saharin alim so láàrin wa ẹ tó bá mọ idé jù dáadáa láti eléyìí ó ti bá lága fi sahir ó ti kọjá àánú sí i tó tó bàbá tó bá kóra wọn jọ aráàlú àìmí nínú àwọn onídẹ́wọ́ ò pé a ah, ẹni yìí ni ọmọ dájú láàrin àwọn wọn fi ẹyọ kan yẹn lẹ ìlú mi náà sọ pé eléyìí ló mọ dájú láàrin àwọn àwọn náà fẹyọ kan lẹ ìlú náà sọ pé eléyìí ló láàrin àwọn wọn fẹyọ kọ̀ọ̀kan lẹ́lẹ́ so láti jẹ́ pé wọ́n wá gbogbo ọ̀nà tá a lè gbà borí kí ni ẹ o tá a lè gbà borí Musa nìyẹn ṣètàn náà bá wo obìnrin náà àwọn náà ó rí i pé kéèyàn ó máa gba ìmọ̀ràn ó ṣàǹfààní bó jẹ́ pé ìmọ̀ràn tí wọ́n ń fún yẹn ẹ máa fíọ́nù kò lè ronú lọ irú ibi tí wọ́n ti ronú ẹ̀ lọ́hùn fíọ́nù tó lè èèyàn lè jẹ́ alágbára lè jẹ́ ẹ̀dẹ́gbẹ́ ẹnìkan ò lè dá ronú gbogbo nǹkan sọ́dọ̀ bá gbàmọ̀ lọ́wọ́ àwọn èèyàn tó sọ pé ó tóbi jù tó bá gbàmọ̀ lọ́wọ́ yóò dùn fún ọ so ìbéèrè ìjọ ń dán náà ni ìwọ̀n tó fún yẹn ó máa gbọ́dọ̀ àwọn ṣe kíni yóò wúlò fún ṣùgbọ́n gbogbo àwọn ẹ̀tàn bá kóra jọ tí wọ́n fẹ́ against ọlọ́run ọba bẹ́ẹ̀ so gbogbo òdo náà mé ènìyàn kò ju títí lọ báyìí níwájú ọlọ́run ọba so ìmọ̀ràn tó fún fìràhàn náà nìyẹn so náà wàá rà gbogbo àwọn èèyàn lájọ bí ó rán àwọn ẹmẹ̀wá rẹ̀ ó ní kó àwọn èèyàn jọ kọ́ lọ́mọ bá ń kọ́ lọ́mọ kọ́ àwọn èèyàn jọ so lẹ́yìn ìgbà tí ó kó wọn tán kó wọn jọ wọ́n bá wọn sọ̀rọ̀ so fàjúmí asáárọ̀ tó mi. fàjúmí asáárọ̀ tó mi kọ́ ti yawmi ma'lum gbogbo àwọn onídẹ́ pátáyẹyẹ sáárọ̀ tó jẹ́ musaib júmíà gbogbo wọn wá kó gbogbo wọn jọ pátáyẹ wọn ní pé wọn mú wọn káàkiri ìlú kọ̀ọ̀kan wọ́n wá ṣe kí ni o wọ́n wá mú gbogbo wọn káàkiri ìlú kọ̀ọ̀kan wọ́n wá kó wọn jọ láàmù yẹn nítorí kí ni o límẹ̀ kọ́ọ̀tìn yàwó mi màlúù mi. so wípé kí wọ́n wá mú ọjọ́ kan tí gbogbo wa jọ máa mọ̀ wípé ọjọ́ yẹn lápàdé so o ti mórí náà ti bí o mórí náà o mórí náà o mórí náà o mórí náà ti bí ṣùgbọ́n tó wọ́n mú gbogbo wọn káàkiri ìdókù náà ni pé kékeré wọn fẹ́ lọ bá Musa lójú ẹsẹ̀ bẹ́ẹ̀ bìkọ́ iṣẹ́ yẹn kó ló lọ káàkiri lulu ó máa pẹ́ báwo fẹ́ gbé kàdá Musa gbé pé mọ́tì máa ṣe dá wà o àwọn ọkọ tẹ̀sí tó gbé wáyé náà so wọ́n fi dá Musa dúró náà so àwọn yẹn náà wọ́n ti máa dáhùn dúró mọ́sálásí pé mọ́tì máa ṣe wáàsí náà so wọ́n fẹ́ kó ń tòṣe wáàsí kankan ni so wọ́n ti mọ tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ so fàjúmíà sàhàràtù so gbogbo àwọn onídàá ìgbà tí wọ́n kó wọn jọ táyáyá tí wọ́n kó wọn lẹ̀ so èyí tí wọ́n fẹ́ sọ̀rọ̀ lé lórí ni wípé ọjọ́ wo láàmú tó jẹ́ wípé àwọn àjẹpẹ́ àwọn àpàdé Musa wọ́n kó wọn jọ wọ́n ṣe meeting límì kan ti yàwó ní màlúù fún àdéhùn ọjọ́ kẹta a máa mọ̀ láàrin ara wa nìkan ti máa jẹ́ àdéhùn àdéhùn kí ni o àdéhùn ọjọ́ kan tá a máa ṣe kí ni o tá a mọ̀ ní àárín ara wa so wọn wá ní pé wọn fúnra wọn náà mẹ́jọ á mú ọjọ́ tí wọ́n wà tí wọ́n wà jẹ́ pé àwọn àtàwọn àti Musa tí wọ́n jọ wá pàdé so àwọn náà ni wọ́n mú ọjọ́ náà fún Firaun ṣùgbọ́n tó mú ọjọ́ yẹn fún pèrè ọ́ọ̀nù. wàkìlá lè nà sí àlè àǹtọ̀n mójútó mìíràn wàkílà lè nọ́ọ̀sì nígbà tí wọ́n mú ọjọ́ yẹn tán ọ̀rọ̀ tí wọ́n sọ gbogbo àwọn aráàlú pátá yẹ́yẹ́ ní pé àwọn onídẹ́ ti mú ọjọ́ o tí wọ́n pàdé kálukú ti lọ sí àwọn ẹdán ńláńláńláńlá tí wọ́n dùbí jẹ́ pé wọ́n fi lè borí sọ ọ̀pọ̀lọ iná ní kálukú náà wà lọ ṣe náà ni pé iná oní ejò náà ní kálukú náà lọ pé ejò ló mú wa yóò ní ejò lójú bá náà so wọn sọ wàkìlá ni nurse wọn lọ bá wọn yẹn pé alẹ́ à ń tan mọ́jìtẹ̀mẹ̀ òun àfẹ́kọ́ jẹ́ wípé eh, onídá àti Musa nìkan òun ni wọn ó kóra jọ sí ààyè yẹn gbogbo àwọn aráàlú náà àdúgbò káwọn náà ṣe kíni o káwọn náà kóra jọ pé alẹ́ à ń tan mọ́jìtẹ̀mẹ̀ òun ṣé ẹ̀yin aráàlú náà ṣé ìjọba mú yẹn o ṣé ẹ̀yin náà ó lè kóra jọ pẹ̀lú wa so wọ́n gbé ojú bèèrè lọ́wọ́ àwọn aráàlú náà lájẹ́gbé kí wọ́n lè bá àkóra jọ bọ́lá wọn bá ti máa ń ṣe dáwà nìyẹn wọ́n lè máa díyàn lọ́wọ́ kí wọ́n ṣètò ọlọ́wọ́ bá tí wọ́n máa mú àwọn àmàràn oríṣiríṣi wá ṣùgbọ́n bí wọ́n á gán wá yẹn owó wa padà wá jẹ́ pé ọlọ́wọ́ wa á lò ní nǹkan dídáwọ́ ọlọ́wọ́ fi hàn náà ni ọlọ́wọ́ máa lò ní nǹkan dídáwọ́ rẹ̀ fi hàn ni so ẹnìkan mọ̀ pé àwọn èèyàn yóò mọ̀ pé ẹnìkan tó yàtọ̀ ọlọ́wọ́ bá ẹni yóò wá máa lagídí gbàdúrà ń pè é kẹ́lẹ́ ojú ń bẹ ní ẹ ẹbí tí bá ti wá la gidi yóò sọ fẹlẹ yóò sọ fẹlẹ yóò sọ fẹlẹ yóò sọ fẹlẹ yóò fẹlẹ wà ló wá sọ fún gbogbo wọn àpàrà àgbà olùkẹ́rẹ́ ẹ̀dùn wà ní olùkẹ́rẹ́ wà ní gbogbo wọn ló wá sọ fún ọ̀gá àbọ̀mọ̀rí ọmọ ní tí wọ́n tẹ́lẹ̀ wọ́n tó ń sọ ní ìsìn báyìí ọmọ tó ń pè wá sójú ọ̀nà tó ń pè wá sójú ọ̀nà tó lọ́wọ́ onáà ní sọ̀ka ìdáàrọ̀ ẹ kí musa ẹsẹ̀ máa ṣe tẹ̀kí musa ní wàá ẹsẹ̀ máa dààmú káàkiri kó tó lọ àwọn madarin kó tó lọ bíbí kó tó lọ àwọn ẹ̀rọ musa náà bá gbé e lọ́wọ́ kò wáá ẹsẹ̀ máa lọ káàkiri ni kò wáá ẹsẹ̀ máa pààyàn káàkiri so òfin àná wáá ẹsẹ̀ wáá rẹ́ ohun ẹ̀ṣẹ̀ ọlọ́run lọ́wọ́ olóòṣẹ̀ bá gbé àwọn ìránṣẹ́ ẹ̀kọ́ sí ẹ̀ka ọ̀rọ̀ bóun ti ṣe bẹ́ẹ̀ dá wà ó lè wá gbé àwọn àṣẹ àwọn aránṣẹ́ ó gbé wọn dìde wọn àti òmò nínú ìlú òun náà ló gbé wọn dìde so kí wọn pàdé Musa níbì kan ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ ó sọ kọsọ iṣẹ́ dáwà ó kọsọ lọ́rùn fún Musa ni. so ní ẹgbẹ́ ní iṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ èèyàn tó ránṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ ni ẹ̀rọ nìkan níbi iṣẹ́ ọlọ́run lọ́wọ́ ó kẹ̀ tó ràn lọ́wọ́ ni ìgbàlódé tiwa ó gbé ọbẹ̀ díṣẹ́ ọlọ́run lọ́wọ́ ni lójú tiwa ṣùgbọ́n ó bẹ̀rẹ̀ lọ́wọ́ ni so wọn <laughs> ọlọ́run ayé kò yá wa wàkìlá ni nọ́ọ̀sì alẹ́ anton mujtami hon. لعلنا نتبع السارة إن كانوا هم الغالبين. so àwọn tí wọ́n fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ kò sí ẹni tí wọ́n fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ ó fẹ́ pàṣẹ ìdí àwọn èèyàn sórí ọ̀rọ̀ kan ni so ó gbọ́dọ̀ máa mú àwọn nǹkan kan wá jẹ́ wípé ìdúró pàṣẹdù wọn lé lórí yẹn yóò máa yóò ó fẹ́ kó kóra jọ so ẹlẹ́yìn fẹ́ kó kóra jọ yẹn so ó ó ó ó láti sọ àwọn ọ̀rọ̀ pé ní làálà náà nà tẹ́bí ò sáárátà nǹkan ní ó mú lè gbọ́ àlèbí yìí so torí pé nǹkan táwọn ò ní wípé àwọn táwọn padà wá gba tiwọn so àwọn expect afẹ́kẹ́ inú kóra jọ tẹ bá kóra jọ ẹ pé àwọn àwọn àti wò wọn sọ pé àwọn làálàá náà náà tẹ́bí wulẹ̀ akọ wọn ò ní pé bóyá a lè tẹ̀lé òdodo wọn ò síta wọn ò rọ òdodo náà wọn ò rọ nǹkan òdodo ni pé ọ̀nà táwọn gbà borí Musa ọ̀rọ̀ ìkànnì pé nǹkan táwọn expect ni wípé afẹ́ ká tẹ̀lé àwọn sáhárọ̀ ìgbẹ́ ló wà lórí ẹ̀rọ wọn nìyẹn wípé àwọn oníbẹ̀rẹ̀ la fẹ́ ká gbé ògo fún nkanu ọmọlẹ́gàn àlèbí tó bá jẹ́ pé àwọn ni wọ́n jẹ́ kí ni o àlùgọ́ọ̀lì dínà ọlọ́run fi gbé wọ́n ní nkanu ọmọlẹ́gàn àlèbí tó pé wọ́n fi ohun dá wọn lójú ní ẹ̀mí wọn ìjọba kò ṣẹlẹ̀ nìyẹn tó yẹ ọdún mú ọmọ ọdún mú kọ́bárù bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ mẹ́kìrà ni wọ́n mú wá nkanu ọmọlẹ́gàn àlèbí tó bá gbé àwọn tó bá jẹ́ àwọn tá a ti fáwọn tí wọ́n borí náà tá a ti fọ àwọn náà ni wọ́n kàlà borí jẹ́ tẹ́lẹ̀ so àti ìbáwọn ti àwọn onídẹ́yẹ ni ó padà borí ìdúró wọn ni pé àti ìpẹ́ ó ti ṣọ́ọ̀bù àwọn ni ó padà borí àtẹ̀mẹ́kẹ́ wà níbẹ̀ ẹ̀yẹ́ ti ti láyè ká lè tẹ̀lé ká kọ̀ wọ́n rí pẹ̀lú wọn ká gbé àwọn onídán káyé kí ni wọn ká gbé wọn tó pé kí wọ́n fẹ́ wọ́n kàn fẹ́ èlé àwọn onídán nìkan kí wọ́n fẹ́ tẹ̀lé àwọn onídán tó pé fúláwọ̀ ni gbogbo wọn ń tẹ̀lé àṣọ lọ́hùn so alọ́gbé afẹ́ tó afẹ́ máa àwọn onídàá látọ̀ wá máa ṣe kí ni o látọ̀ wá máa tẹ̀ lẹ́yìn fẹ́rẹ́ àwọn náà ọgbẹ́ àwọn fẹ́ jẹ́ ní pé wọ́n èlé àwọn onídàá àwọn gbà pé ah, ẹ̀rí báyìí àwọn alábàárà àwọn ènìyàn afẹ́ dojú ti ànábì ọlọ́wọ́ bá ti jẹ́ Musa so eléyìí ni wọ́n náà wà fáà àádínú ọ̀rọ̀ wọn yìí pé wọ́n ní síkọ̀ wípé àwọn onídàá yẹn àwọn ni wọ́n wí so wọ́n ti gbà yìí pé àà. Ah, àwọn gangan làwọn máa wí torí àwọn ti mọ̀ yí pé ah, kò sí wàhálà kankan ṣùgbọ́n wọ́n mọ̀ pé àwọn kan ṣiṣẹ́ fọlọ́wọ́n bá ní. فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لاجرا إن كنا نحن الغالبين. ọlọ́ọ̀bá wa ń ṣàlàyé fún wa nígbà tí ó di ọjọ́ náà tó jẹ́ pé gbogbo àwọn ènìyàn tí wọ́n ti kóra jọ tí àwọn onídán náà ti kóra jọ tó jẹ́ pé ànábì ọlọ́run bá Musa ó ti wà ń bẹ̀ pẹ̀lú àwọn èèyàn náà tí wọ́n ti wà ń bẹ̀ àwọn onídán àwọn ti wá wò wípé opportunity ni fún àwọn nígbèsí ayé àwọn káwọn tó fi lè rí nǹkan gbà lọ́wọ́ pẹ̀lú àwọn ṣùgbọ́n àyàtọ̀ ẹni máa ń ṣe dáwà ni ó sọ pé òun ò béèrè owó lọ́wọ́ àwọn èèyàn òun ẹ̀ eh, eh, lánàá rí ni mi kún jẹ́sà wàlá ṣùkúrọ̀ ibi àbèrè pé kẹsàn-án wọn lẹ́sàn-án àbèrè wípé kẹ́ẹ̀dúgbẹ́ fún wa ọlọ́run tó bá nàbí pé amútẹ̀sí àlòun ajẹ́rán fàwọn mi mọ́gbọ́n ní mọ́síkọ́lùn ó ní òṣìṣẹ́ ọlọ́run bá ibọ̀ kan ní kó jíṣẹ́ fún ah, wa ní wa kó lè kì í ṣe bẹ́ẹ̀ nínú dáwà ẹni fẹ́ ṣe dáwà kò ní owó ọwọ́ àwọn èèyàn jẹ́ ìdáhùn afọ́lẹ̀ ṣe dáhùn àmọ́ lónìí nìyẹn tó kàn fẹ́ wo owó dọ́wọ́ lọ́wọ́ olówó wọn fẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ kàmá ìdìbò lọ́wọ́ rẹ̀ wọ́n yẹn ṣe dáwà fún ọ̀rọ̀ ní ṣe sọ mọ́ èèyàn ò lè èèyàn ò lè àdúrà tí wọ́n ń pèjà rẹ̀ ẹ̀dọ́ bá ti jẹ́ dòdò kò ní lè ṣe kí ni o wọ́n ní kò ní lè sọ dòdò mọ́ so látara bẹ́ẹ̀ ó máa nira díẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n bá jẹ́ àwọn tí wọ́n ò ṣe nǹkan torí tọ́lọ́ kò sí ni wọ́n ẹni wọ́n yẹ ṣe ẹni wọ́n gbogbo wájú yóò fẹ́ sọ pé kí ni òun fẹ́ gbà kí ni àfẹ́ rí kí ni àfẹ́ rí nu kí ni nìsín sọ ni wọ́n ṣe gbogbo ìjọba yóò fi ọlọ́run yóò sàn lẹ́sàn ló fi jẹ́ pé àwọn onídán ní fara máa já asáhàrọ̀tù nígbà tí àwọn onídán nígbà táwọn dé ibi tí wọ́n ti fẹ́ pàdé kọ́ọ́lù lè fẹ̀rẹ̀ àwọn wọ́n wá sọ fún fẹ̀rẹ̀ àwọn náà wípé àìnàlánà là ájẹrọ̀nù. إن كنا نحن الغالبين wọ́n ní ìwọ Fir'aun bó wa ni o ṣé a ní owó tó fún wa sáà ní kankan tá a ní rìwọ́ọ̀dù kan sáà ní kankan tá a máa gbà torí pé iṣẹ́ yóò rọrùn báyìí ṣé a kankan tá a máa gbà so in kunna nahnu al-ghalibin tó bá jẹ́ pé àwa la bá jẹ́ ẹni tí ó ẹni tó borí ṣá a ní nǹkan kan tá a máa gbà tó láti rí i pé tòláwọn ìgbà náà tó fẹ́ promise wọn pé wọn tó fún wọn ní nǹkan kéèké bá wọn fi wọn kalẹ̀ tí ẹ bá dẹ̀ ti gba nǹkan èyàn fẹ́ ṣe nǹkan dáadáa tó ti gbowó àbí wọn ti promise ẹ yí pé nǹkan báyìí ni á fún wọn kò sí ni ẹ náà wọn ò pé wọn fẹ́ kan ọlọ́fẹ́ kó yẹra pé kéèké àwọn onídàá yìí kó yẹ wọn wá wọn ò fi tọkàntọkàn wọn fi tọkàntọkàn ṣe kí náà ni so ní ẹni bẹ̀rẹ̀ lọ́wọ́ fẹ́ràn ní pé so fún wa ní nǹkan bẹ́ẹ̀ máa lọ́wọ́ ní fẹ́ràn ẹni mìíràn ẹjẹ́ fi dẹ́kà pamọ́ so gbàdé ní nǹkan tó fún wa ní nǹkan ẹgbẹ́ owó tí mo fi ṣe léyìn so wọ́n béèrè pé nǹkan náà náà lè ga ọ̀lẹ́ mi tó pé àwọn alábá jẹ́ tó borí ìwọ fìlà áàrùn kí ló fún wa nam. kọ̀ọ̀lá náà wà innakum idhan laminal muqarrabin. lẹ́yìn wá gbà náà wọ́n ní kọ́ọ̀lá naam bẹ́ẹ̀ ni mo ní mo ní nǹkan tí màá fún yín ẹ gbà nǹkan wọ́n ní ẹ nǹkan wà ìnàkùn ìgbà lamina mọ̀kọ̀rọ̀bí ẹ gbà nǹkan so dẹ́gbẹ́ tó wá gbà nǹkan ìnàkùn ìgbà lamina mọ̀kọ̀rọ̀bí nítorí nǹkan méjì màá ṣe fún yín màá kọ́ fún yín ní owó sẹ́tẹ́ ẹ ṣe lẹ́yìn wá gbà náà ṣe pé ìlú tó jìbẹ̀ náà ti mọ́ ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yin ẹ̀ jìnnà sí ẹ̀mí ọba tẹ́tẹ́lẹ̀ yín tó wá sọ pé ẹ̀yin náà tó wá jẹ àwọn kẹkẹ bẹ́ẹ̀ pé ẹ̀ tún wọn súnmọ́ àfin ọba ẹ̀ tó wá sọ pé ẹ̀ tó wá di pé àwọn oyè àwọn oyè lánlá ẹ̀ tó jẹ àwọn kẹkẹ bẹ́ẹ̀ pé ẹ̀ tó wá sọ pé ẹ̀ máa rí ọba ẹ̀ fẹ́ rọ́bà kò ní jẹ́ fẹ́ máa ní wàhálà kẹkẹ mọ́ so o promise wọn ní kẹ́tẹ́jì pé wọ́n fún akọ́kọ́ fún alówó iṣẹ́ wọn náà tẹ́ ẹ bá tún wá pa ẹ bá tún wọ́n tún wọ́n tún fún yín lówó iṣẹ́ tán ó tún fún ẹ ní kí ni o àlékún sí i so firaun fún wọn ní àwọn nǹkan méjèèjì náà ni ó jẹ́ nǹkan tó yẹ pé eh, firaun tó promise àwọn afáà máa ń ṣàlàyé fún wa pẹ̀lú àyà tí a kà yìí so ọlọ́run bá máa mú àwọn ọ̀rọ̀ kan wá nínú Quran láti ṣàlàyé fún wa tọ́lá bá yẹ pé kínní ẹ bá jẹ́ nǹkan tí ò dáa ni ọlọ́run bó ṣàlàyé pé eléyìí o kìí ṣe nǹkan tí ó dáa lẹ́yìn ọlọ́run bá ti ṣàlàyé ẹ̀ tán ìgbà firaun ṣe níbi bíi ọlọ́run ọba ó fi rinlẹ̀ kò sọ wípé kìí ṣe nǹkan tó dáa táwọn méjì bá fẹ́ ṣe musabakọ competition so kò sí nǹkan tó burú kí ẹnìkan bẹ́ẹ̀ pé ó ní àwọn ilé ẹ̀fẹ́ ka Kùránì o so kẹ́nìkan wá gbé nǹkan kan sílẹ̀ bí ẹ̀bùn fáwọn èèyàn kó jẹ́ pé ẹni tó bá jẹ́ ẹni tó bá jẹ́ ẹni tó bá borí nínú yín ẹ̀bùn tí ó máa gbé lọ nìyí so kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ bàbá ìyá sọ pé báwọn èèyàn ó sì rẹ̀ mọ́ owó wá wáyé pé owó náà lá máa pín pọ̀ mọ́ra wọn táwọn kan tí wọ́n jẹ́ tó ṣe pé owó wọn àwọn máa jẹ́ losers àwọn kan máa jẹ́ àwọn tó ṣe pé àwọn náà máa jèrè kíní yẹn eléyìí ò ní ò dára so agbọ́dọ̀ alẹ́ṣe musaba àwọn afáàdìkẹ́ alẹ́ṣe musaba kọ́ true aya tó pé bọ́lá wọn bá wọn pé musaba kọ́ dání ọ̀gbìn kan ní fìlànà sọ̀rọ̀ náà tó ṣàlàyé pé kì í ṣe nǹkan tó dáa wọn bá máa ṣàlàyé ẹ̀ wípé kì í ṣe nǹkan tó dáa kódà àáfàá ṣàlàyé fún àtẹlù gàdáǹkà rẹ pé ọlọ́wọ́n bá ń kéré nílẹ̀ wípé idán ìwọ́n rẹ kò sí ti ń jẹ́ dán ìdán so idán wà ọlọ́run fi hàn mí bẹ̀ ni pé idán bẹ ṣùgbọ́n gbogbo ẹ̀ pátá yáyá mina ṣàìtàn látọ̀dọ̀ èṣù ló ti wá so kò sí lè borí kí ni o agbára ọlọ́run wà so ọlọ́run bá ń ṣàlàyé fún wa bíi pé nǹkan tí firaun sọ fún àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn sahara láti lè fi ṣe ìwúrí pé àwọn ni wọ́n béèrè so láti lè fi ṣe ìwúrí fún wọn oní ọ̀sán pé òun ó fún wọn ní nǹkan tí wọ́n ń fẹ́ lẹ́yìn wá ìgbà náà òun ó tún wá ṣe àlékún nǹkan òun ó tún ṣe fún wọn náà. قال لهم موسى ألقوا ما أنتم ملقون so àyà tí a kà yìí a ṣàlàyé fún alánà yìí pé àwọn súrà láti lè rí ọ̀rọ̀ tí ń ṣe láàrin fẹ̀hàn àti Musa súrà méjì náà ní súrà tó Àrọ́f àti súrà tó Tọ́ha so wọ́n ti ṣàlàyé fún wa níbẹ̀ wípé ànábì ọlọ́run ọba tí ń ṣe Musa òun kọ́ ló kọ́kọ́ sọ̀rọ̀ so ọlọ́run ọba jẹ́ kó yé wa ń bẹ̀ wípé ànábì ọlọ́run ọba tí ń ṣe Musa òun kọ́ ló kọ́kọ́ sọ̀rọ̀ àwọn tí wọ́n àwọn tí wọ́n wà pẹ̀lú Musa àwọn tẹ́gbọ́n fẹ́ bá àwọn tẹ́jọ́ àwọn oníbẹ̀ẹ́ tán fẹ́ bá Musa ṣe competition nípa dán ọlọ́ba sọ́nu sọ́ọ̀tù tọ́ra àyà sixty sixty nine àwọn yẹn gángan àwọn àwọn tí wọ́n fẹ́ bá Musa ṣe tí wọ́n fẹ́ bá Musa ṣe nkẹta dáwà tí Musa dáwà tí Musa tí wọ́n fẹ́ jọ fẹ́ ta kàngbọ̀n so àwọn ni wọ́n kọ́ láti sixty five àwọn ni wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ yìí pé kí Musa ó ju ọ̀pá rẹ̀ lẹ̀ kì í ṣe Musa lọ́kọ́ sọ fún ẹ yìí pé ẹ ju ọ̀pá ọwọ́ yín sílẹ̀ so tá a bá wo sọ́dútọ̀ àyà sixty five a máa rí bẹ́ẹ̀ Musa ima antolekiya wa ima ànàkúnà awalaman alkọ́ no sixty five ọlọ́ni wọ́n sọ pé ìwọ Musa ìmọ̀ àǹtólèkìá inú kó jẹ́ wípé ìwọ ló kọ́kọ́ ju ọ̀pá rẹ sílẹ̀ wà ìmọ̀ àǹnàkúnà awalaman alkọ agbẹ́gbẹ́ àwọn alákọ̀ọ́kọ́ jẹ́ nọmba one àwọn alákọ̀ọ́kọ́ jẹ́ ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ ju ọ̀pá rẹ̀ sílẹ̀ àwọn alákọ̀ọ́kọ́ lọ́wọ́ Musa bẹ́ẹ̀ wọ́n bèrè question yẹn lọ́wọ́ Musa so ọlọ́wọ́ bá ti wá gé kúrú nínú àáyà tó wà ń bì ọlọ́wọ́ bá gé kúrú ni nínú àáyà tó wà ń bì yìí so àwọn èèyàn yẹn Musa sọ nínú àáyà pé kọ́lá làwọn Musa àlẹ́bí ọlọ́run ọba Musa ó wá sọ fún ọ wípé alikú máa àǹtọ̀ mọ́lìkú.